نعبده ونستعينه ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وسيده من خلقه وقوله صلى الله عليه وسلم وسلم وصحبه وسلم وسلم وسلم إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى oṣù ramadan gbogbo tí ó kù tí ó fi wọlé lọ́wọ́ ọjọ́ díẹ̀ tó ló kàrí lẹ́yìn kútúbà ilé ìta ìṣẹ́lọ́wọ́ yìí bí bá ń bẹ́rún àkọọ́lẹ̀ ọjọ́ ń pàtàkì ṣe kútúbà tó máa mẹ́rin nínú oṣù Ramadan lẹ́yìn lẹ́yìn tó já ṣú pé gbogbo tó fún wa ṣe Ramadan ni ó fi dé máa huwa nílà ìyà àwọn ọjọ́ tí ẹ̀sẹ̀rẹ́ ṣe báyìí náà ni àṣínká ṣàbáàtì àṣínká wọn gbé sí ilé ẹ̀dọ́gbọ̀n báyìí Tí túnmọ̀ sí pé nígbà tábà ní ọjọ́ mẹ́rin máa rú sí ní sí ọmọdánà sí. Pàtẹ́ ìfọ́tọ̀ sẹ́rin tó lè ṣẹ́jẹ̀ báyìí. Bóò ni wọ́n ṣe wá ń palẹ̀ mọ́kálẹ̀ láti palẹ̀ oṣù Ramadan. Oṣù Ramadan báwo là á ṣe máa ń lò ó púpà ẹ̀kọ́ Gbogbo ẹni tí Ramadan bá ń bọ̀ lọ́nà báyìí tóun náà wá ń bẹ láyé tí ń bẹ láàyè tí ń bẹ lálàáfíà nínú tó bùkátà sí jú nírú àkókò tí rọmọbọ́ọ̀nù ń bọ̀ yìí o ní pé oríire rọmọbọ́ọ̀nù báwo ni mo ti rọmọbọ́ọ̀nù báwo lèmi náà fẹ́ jẹ́ wáṣọ́nà mi àwọn iṣẹ́ rọmọgọ́rùn náà ní kalọ̀rì gbájúmọ́ àkọ́kọ́ ní àwọn iṣẹ́ náà àti sọ àgbàtàmọ́ àwọn létí àṣìyá mú fi àwẹ̀ gbígbà nínú oṣù rọmọgọ́rùn kò gbọ́dọ̀ ṣẹ́kù ẹnìkan ní mùsùlùmí òdodo tó àyàfi mùsùlùmí tó bà lábọ̀ tara rìn yá àyàfi obìnrin mùsùlùmí tí nǹkan alága ẹba dé bá obìnrin mùsùlùmá bá bá ti ń bẹnú àwẹ̀ tí nǹkan oṣù rẹ̀ bá dé láwẹ̀ má gbogbo ọjọ́ tó bá wá nù tó fi ṣe ètò yóò tún nínú gbogbo ọjọ́ náà bá bá wá parí àwẹ̀ rọ̀bọ̀n yóò máa wá sa àwọn ọjọ́ náà padà ilé ìṣẹ̀lẹ̀ ọlọ́run ilé ìṣègùn fi ọlọ́run gbogbo obìnrin ọlọ́run yóò dá àwọn báyìí arìnrìnàjò tí ń bẹ láàjò bó bá wù ó lè gba àwẹ̀ ọmọbọ́ bí ó bá wù kódà kágbára ó máa fẹ́ fún ó lè sàwẹ̀ ọmọbọ́ lẹ́ torípọ́lọ́wọ́ bá kanlẹ̀ kanlẹ̀ sọ́ ni kó ń yọ̀ǹda aláàrẹ̀ òun sì yọ̀ǹda arìnrìnàjò amárìnrìnàjò tó náà bá wo pé wo gbàgbára ń gbẹ̀mú jẹ́ ìgbà kò tó sí láìsí fún gbà ìgbà fi lọ ní pé in tó kọ́kọ́ sàkọ́kọ́ pé ní àti oníkágbàwẹ̀ ní oṣù yóò oníkágbàwẹ̀ mú rẹ̀ o oníkágbàwẹ̀ mú rẹ̀ nínú tààtù wá mójútó lábẹ́ ẹ̀fà ń gba àwẹ̀ nínú oṣù dọ̀dọ̀dọ̀ kétò àwẹ̀ lábẹ́ ẹ̀gbà yìí bó ní ìkan tí ò yẹ kó báwẹ̀ wa jẹ́ àṣẹ ọ̀tọ̀ ní ká gba àwẹ̀ àti gbà ọ̀tọ̀ wá ní ká wá protect àwẹ̀ tá a gbà àwẹ̀ tá a gbà yìí bó ní àdánwò sí ní bá fúnládánwò mọ́ النبوة محمد صلى الله عليه وسلم ولمن لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه وشفنه Anábi lẹ́ni tí olóòun báwẹ̀ tí ó jẹun níbi ìpamú, olóòun báwẹ̀ tí ó fún mi tí fọ́ fún bí fún gẹ́jọ́nà fún. A máa ní tí ó bá ìsàmẹ́ta tó wùlọ jù ọ̀rọ̀ èké, ọ̀rọ̀ fọ́rọ̀. Wọ̀n iwa ẹ̀kẹ́ ìwàkíwà kò wá ń jù lẹ́ anábìnrin palẹ́ṣẹ́ ní láyé hajjẹ́ tó fi ẹyẹ́ dáta hajjọ́ wọ̀ṣàrábà wọ́ṣàwọ̀ta kò mọ́ sí tó kánlọ̀ pẹ̀lú pé kò jẹun kò mú kò fún mọ́yàwó torí pé ìta afẹ́ kí àwọ̀ ń fi lára rẹ̀ àwọ̀ ebi ọlọ́wọ́ fẹ́ ní àmọ́ òun tẹ́tẹ́ olúwa níbẹ̀ nù òun fẹ́ náà bí ń pẹ ọ̀nà fún orúkọ olúwa níbẹ̀ nù torí kìí ṣe pé ẹmọ́ gbààwẹ̀ àbí ẹmọ́ gbààwẹ̀ tọ́lọ̀ ní ẹmọ́ gbààwẹ̀ kìí ṣe túnmọ̀ rẹ̀ ní pé ẹfún jẹ́lẹ̀ tó ẹgẹ́gẹ́ láàárọ̀ ẹfún jẹ́lẹ̀ tó ẹgẹ́gẹ́ lọ́sàn-án ọ̀yà gbogbo oúnjẹ àárọ̀ yàtọ̀ sán ẹ̀kọ́ wá èyàn ọlọ́run fẹ́ jẹ́ olúwa ní ma orí ìdòmẹ́rẹ̀ oúnjẹ rí ìsìnká وما أريد أن يطعمون العالم يقول لي عارف كيف قالوا انا كذا وما أريد أن يطعمون كنا ايه رد كان يقولوا هو بين الله من جاي لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم طبعا يترني اجن اترى اتكه وجد الله بو بيسه ابي يسو با مجه مجه ابي يسو با جيران جيران ولكن يناله التقوى منكم ní tí mo fẹ́ lò bí kí mo ní ẹ̀pẹ̀rẹ̀ nígbà olùgbẹ̀gbọ́gbọ̀. ìtọ́lọ̀ ọ̀gbẹ̀gbọ̀ ní ti àwẹ̀ náà ó sọ oríyá ayúwà nàbílẹ̀ ààrùn kútìbà alẹ́kùnmù síyámù kama kútìbà alẹ́kùnmù kọ́rìnkọ́ láẹ́sẹ̀kùn tẹ̀tà ìlẹ̀mọ́lọ́ ìrìnàtẹ́fà wọ́n ni mo gbẹ̀yìn kẹ́ ẹ̀sàmọ́lọ́gbẹ̀ kútìbà alẹ́kùnmù síyá kẹ́mọ́ dáwẹ̀ àbíṣẹ́lọ́nà yẹ̀lẹ̀ yìí lórí kama kútìbà alẹ́kùnmù kọ́rìnkọ́ gẹ́gẹ́ bá ti sí lọ́rọ̀ yìí fún àwọn tí wọ́n síwájú yìí kí wá la torí ẹ̀sìn bẹ̀ làádọ́kùn tẹ̀tẹ̀kù bóyẹ̀kẹ̀ pálẹ̀ ọ̀gbọ́ so ebi tí ń pa wá olúwàjò láǹfà nìkan tó bẹ́ẹ̀ jẹ́ ń bẹ̀ òun bẹ́ sí ń yẹn òun yẹn ọlọ́run fẹ́ kó bíbẹ̀rù ọlọ́run fẹ́ sí ìgbè rí bá pa àwa àwa náà lè ronú pé ha ha àṣọ́nà sáàrùn òun méjèèjì àṣọ́nà kẹrin tí bébí tí máa ń pàwọn tí wọ́n ní owó tèmi léèrè tí táwọn yẹn bá láwọn tí jẹ ẹ̀kẹ́kẹ́ káwẹ̀ mú wa tán níṣe ibi tó ń jẹ́ káàrùn wá balẹ̀ kí yíò lè mọ̀ wá ronú pa àwọn nǹkan tó yẹ kí yíò ti máa ṣe tẹ́lẹ̀ èyí tàà fẹ́ kí àwò sí padà ìbẹ̀rù ọlọ́run yìí jàmá ó pàtàkì o ìbẹ̀rù ọlọ́run pàtàkì ìjọ́lọ́run ṣùwá ẹwà jẹ́ in tí ó wà dá náà ní pé káwà náà jẹ́ sí àwẹ̀ ó bí bẹ̀rù ọlọ́run tó wà láà láàrínlẹ́kùn jàpò ó yóò ṣe é ṣe ìbánikó páyà ọ̀rọ̀ ẹ̀dàmọ̀ ìyá páyà ọlọ́run ẹ̀dàmọ̀ ìyá bẹ̀rù ọlọ́run ẹjẹ́ ní bẹ̀rù ọlọ́run ẹ̀gbẹ́ ìṣúwà láà ìpáyà ọlọ́run ẹ̀dàmọ̀ ìyá bẹ̀rù ọlọ́run ẹlẹ́ẹ̀kejì tàbá ti wá mọ́tútù ilé ìjàǹgbà àgbẹ̀wà nínú tá a mú gbọ́nà mójú tó dáadáa lábẹ́ ẹ̀fà ìsáàbẹ̀ jọmá gbogbo wà nílé náà tán àbùkátà sí ká mú tó àṣọ̀lá àti pé ìjọba nínú àpẹẹrẹ pé bẹ́rù ọlọ́wọ́ bá fi ń lékún síyàn lára ó ní irun gbogbo máa ń lọ ìṣẹ́kú máa lọ. wọ́n tọ́ wá lọ gbàwẹ̀ tọ́ ní gbàwẹ̀ gbàwẹ̀ ni wọ́n ọwá ń gbàwẹ̀ ọ̀wá sí ìrìnjọ náà àbọ̀ ọ̀tí ẹ̀tí wákà tí máa mú tó rá nínú àwọn onímọ̀ tí wọ́n ní ẹni tí ò bá ti kí èyí káàkiri e ìṣẹ́ṣẹ́ ó bẹ́lẹ̀ kàgídí o kìí ṣe kàgídí o wọ́n ní káàkiri e. àwọn mínà onímọ̀ ní kúkù kìí ṣe káàkiri e. tó bá ṣe pé àìkírun rẹ̀ níbi ń ṣàyà kòkò ìdàtí pé yẹ́s ní òkí ìṣìlẹ̀ kí káàkiri àmọ́ akíkàtà àbá ìṣírò rẹ̀ ló gbọ́ tí ẹ̀ náà òun náà tó ṣe ní àpùdápùn ah, náà pẹ̀lú ó gbà náà kánà kí wọ́n ní ìwé ṣe káàkùn ẹmọ wọ́n ní kìí ṣe káàkùn àmọ́ àgbà ọ̀daràn ní méjì ló wà nínú pọ́rọ̀ àwọn tẹ́sì ní káàkì tó padà tẹ́mọ̀ lára wọn ní ọgbọ́n torí tàbájúwájú ọlọ́run lápòpọ̀ ìtò tàbí àgbọ̀n òfin lè tàbí kó ṣe káwọn tó ní jọpọ̀ èdè káàkì bí àpán àgbà ọ̀dá ní wọ́n wá lọ sáré ọ̀mà kírun bá àbá tí ọ káàkì rí àgbà ọ̀dá ní ọ̀rọ̀ ìrẹ́ mùsùlùmí tó

kí wọ́n náà ẹni tí kí wọ́n láti inú ọlọ́wọ́ bá ṣe mọ́ púpọ̀ tí kẹ́rù tí wọ́n ti sọ gùdẹ́lẹ̀ ó wá dé padà kún ògùn ọ̀nà ah, ọlọ́mọ̀ ọmọ sí inú sí wọn gbogbo ẹni tí ń gbọ́ wa náà tí wọ́n lè máa sí wọn ọ̀ndẹ́nu mọ́ṣáláṣí pẹ̀lú wa ní àgọ́ sí dákùn wọ́n náà tó bá inú ọlọ́run bẹ́ẹ̀ tó fi ọ àdágbà ànáfi sápò ojúwe kẹrù ó ti jẹ́ lẹ́sẹ̀ kó wá ó sọ bó ti jẹ́ wájú ọlọ́run àkíyèsí kan rèé gbogbo àwọn akápadà ní àwọn nǹkan díjọ́ mẹ́jọ ní tẹwàá fún jímọ̀ yóò nígbà wájọ́ mẹ́jọ pẹ̀lú òkú ọ̀rọ̀ gbogbo èèyàn wà pẹ̀sára títàrà wọn bá tẹ́ ní sí èyí tí àwọn ọmọ sọ fún ẹgbẹ́ àwọn tó mú aṣúgbájá yìí àwọn òṣìṣẹ́ mọ́ ẹ̀kẹ́kẹ́ pẹ̀sára tó mọ̀ fún yóò kún lápọ̀ báyà tá a bá ní kọ bá rí wọ́n ní àwọn mùsùlùmí ló ramadana wọ́n kọ́nà wá sí rẹ̀ tó ráwọn sí wọ́n wó inú ọlọ́wọ́ bá ní ìwọ̀n àdẹ́gbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó nínú ọlọ́run máa ń tò jẹ tó tún bá a kódà ìdùnnú ọlọ́run ó máa ń tún ìdùnnú ẹrú ẹrú ẹrú ó fẹ́ ṣe rìn àjò ìgbà ẹrú náà wá fẹ́ rìnrìn àjò yìí ó wá gbéra nkómi rẹ̀ ó ń gbé lọ sí ìrìn àjò ìrìn àjò tó wọ́n lọ yẹn oúnjẹ tí ó jẹ opo sórí rànkómi omi tí ó mu ó sórí rànkómi aṣọ tí ó mọ́ ní pàrọ aṣọ ó sórí rànkómi gbogbo nǹkan ìlò rẹ̀ ó gbé sórí ìrànkúnmí ó bá bẹ̀rẹ̀ ìrìn àjò wọ́n nígbà ọkùnrin yíwá ń lọ níbi ìrìn àjò yìí wọ́n ní ó bá dáàrẹ ìtẹ̀lú gbó ó ti wá rẹ̀ ó bá jókòó ó gbẹ̀rẹ̀ àkọ́mù rẹ̀ kọ́ kí kan lọ́ọ̀kan gbẹ̀rún òun náà bá jókòó bí ìtìkan yàtọ̀ ló bá bẹ̀rẹ̀ tó ní pé ní àjò ló bá rẹ̀ ìbẹ̀rẹ̀ tí ó bẹ̀rẹ̀ sí gbogbo gbèrè ló bá mú. Tẹ́lọ́run tó ṣe yẹ ìgbà tí ó fi tàbí padà tí ó gbà lúgbà ló bá wára kò rí. Ha, àṣìgbọ́, ìyìn àjò tí ń lọ yìí àjò ọlọ́jọ́ pípẹ́ ni, ó kọjá sí mo lé bẹ́sẹ̀ Bí ń àmì ìdínà fún ẹ̀yìn òṣè padà sí mo ti rìn tó pọ̀, àwárí lóbìnrin wà nǹkan ọbẹ̀ tó bá bẹ̀rẹ̀ nínú ọgbọ́n ó bá lọ wájú olóyìn ó lọ wájú olóyìn olóòkú olóòṣì èrí ni kò rí owó kò sí lẹ́gbẹ̀ẹ́ náà ìwà ń kó ìgbẹ́ ń kó ìgbẹ́ ń kó ìgbẹ́ ìdààmú ti bá ìgbésí ayé lẹ́ẹ̀kanáà ọlọ́wàwò tó kòwò bá tọ́lọ àkọọ́lẹ̀ tó bá tó kòkó bí wàhálà ó wá rákúnmẹ́rà fún ló ti rẹ̀ ló bá rúrù wọ́n nígbà tí ó wà tàbí gbogbo oúnjẹ báyìí pé ó kàpá oúnjẹ ìṣọ́nù omi ìṣọ́nù aṣọ ìṣọ́nù pàtà ìṣọ́nù ìṣọ́nù ó bá gbogbo ẹ̀ péré ní ah, inú rẹ̀ wá dùn inú rẹ̀ dùn inú rẹ̀ dùn ó wá fẹ́ fẹ́ mí ìmòrè sọ́nà àwọn ah, olóòrùn mo dúpẹ́ o mo dúpẹ́ kó dà ní olúwa mi Allahumma anta hamdi fa ana rabbuka àwọn ah, ìrọ̀lọ́run ọṣẹ́ ọṣẹ́ ọṣẹ́ ọṣẹ́ kódà ìwọ lọ́run ìwọ lẹ́rú mi èmi sì ní olúwa rẹ̀ anábìnrin akṣọ àmì ṣídà ti fara ọkùnrin yìí sì sọ níbi tí ìdùnnú rẹ̀ déjọ́ náà in tó bẹ́ wí ni pé èmi gangan lẹ́rú rẹ ìwọ sì ni olúwa mi ló bá ní wọ́n lọ ìwọ lẹ́rú mi èmi ní olúwa rẹ̀ anábì ni bí tùgbọ́ ọkùnrin yìí ṣe tó tí bí ń ṣìṣọ́ tí bí ń sọ tó sọ yìí anábì ni inú ọlọ́run máa ń dùn jù bẹ́ẹ̀ lọ níjọ́ tẹ́rú tí ń dẹ́ṣẹ̀ tí ò bá dẹ́ṣẹ̀ máa níjọ́ tó ní ìná tí ò bá ṣe sì náà mọ́ níjọ́ tẹ́ni tí ò kírun tí má bẹ̀rẹ̀ sí ní kírun níjọ́ tí ó mú sí tí ò bá mú sí mọ́ níjọ́ tó ní tẹ́tẹ́ tí ò bá sáré jẹ́ mọ́ níjọ́ tí adigunjalè tí ò bá jalè mọ́ níjọ́ tí kìdínápà tí ò bá kìdínápù mọ́ níjọ́ tí apààyàn tí ò bá pààyàn mọ́ níjọ́ tí alágbèrè tí ò bá ṣàgbèrè mọ́ níjọ́ tí apurọ́ jẹun tí ò purọ́ jẹun mọ́ tí máa ń tí ó jọ́ bẹ́ẹ̀ gbogbo ẹni jàmbá tí ò ṣe jàmbá mọ́ nítorí ọgbọ́n mọ́ ń dùn sáwọn náà tútọ́ fún ìlọ àwọn olúwa ló yìí òṣìṣẹ́ jama àwọn èèyàn wá tún wá níwàwẹ̀ láti wá kí wọn mọ́fọ́rọ̀ ti ẹgbẹ́ wọn padà ẹwẹ́ pọ̀pọ̀ ní o ẹgbà wọ́n tọwọ́ tẹ́sẹ̀ àwọn ojúṣe wà nínú oṣù Ramadan abẹ́lọ́wọ̀n bá Allahumma ballighna Ramadan Allahumma ballighna Ramadan Allahumma ballighna Ramadan oṣù Ramadan náà ọlọ́mọṣà tí ó bá wà láyé tó bá bá wà láyé iṣẹ́ àdìjẹ́ náà iṣẹ́ olóore ọlọ́mọṣà fún àṣẹ náà الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد لكن أنا إنه على وإن شاء من يمكن رمضان tó lè rí ká máa gbónímọ̀ ìgbà wà nínú mọ́sálásí èyí tí ó pọ̀ jù ní àsìkò wa kó jẹ́ pé inú mọ́sálásí láti ń lòó táa bá bá wá kírun ká tún jòkó mọ́sálásí ká pẹ́ ká ṣe ìrántí ọlọ́run ká ṣàdúrà ká ṣe àdá ká kí àkọ̀tánì àwọn sàábẹ́ àrínlẹ́bìmọ̀ wọ́n ṣe tó jùlọ wọn ẹgbà wá ti wá fún wa wọ́n ní àbúrò rí rọ́ta ọ̀bí ọ̀láwù tààrà ọmọ kéwú láni nínú àwọn kéwà nínú wọ́n ní tí rọ́nà bọ́ọ̀dùn bá ti dé báyìí àbúrò rí rà àtàwọn ọmọ síbù rẹ̀ wọ́n ló kó mọ́ wọ́n ló dùn mọ́ wọ́n wá kó ẹrù wọn wọ́n kú òmòlé wọn ìjẹ́mbolódà wọn láwọn ń lọ lórí mọ́sálásí wọ́n wá gbé àbúrò rí rà sí ìwọ́ àtàwọn ọmọ síbù rẹ̀ tẹ́ ẹ wá ń sọ mọ́sálásí ìdílé èyí nínú oṣù rọ̀màlánà kí ló dé ó ní bẹ́ẹ̀ ni nùtọ́ ní rúbí dáadé ka ṣe yáàmàrà ó ní à ń fi ìyẹn fọ ààwẹ̀ wa a ń fọ ọmọ mi àpẹjẹ kó lè rí àpẹjẹ kó nílò lásìkò àbúrérá láyé sì dáa lásìkò àbúrérá tí ò sí àwọn tí wọ́n wọ pátá lásán jáde kò sáwọn tí wọ́n wọ kọ́mú lásán jáde ẹwà wò irú àsìkò tí wá tó ṣe pé kábọ́ ní ìrìnṣẹ́jú mẹ́wàá àrùn pátá àrùn ọlọ́mú nìkan àrùn tó gbogbo ní oníwòwò kódà àrùn akọtọkọtaya àlọ́tọ́ ìdíwẹ̀ yìí sọkọ tìyàwó akọ àtàbó wó sì mọ̀ àwọn àti bẹ̀rẹ̀ àrùn ìdí nìyẹn táwọn ò bá lè ṣe bí àbú àwọn ọmọ tí ní àsìkò ìwà pàtàkì jùlọ tó bá ní last ten days of Ramadan ká gbìyànjú ká ní pàwà mẹ́rin pàwọn ṣe á lè ẹ̀ṣẹ̀ta ìyẹn ni pé àásọ̀ mọ́sálásí ti lé kọ̀bítì àtọ̀sẹ́ àtòrú mọ́sálásí láàrín àwọn tí ó fi di àárọ̀ ọjọ́ ọdún mọ́sálásí jẹ́ lágbà àwọn yìí kátọ́mọ̀ ìbálẹ̀ wà. ilé ìbátàkì sẹ́mà ọlọ́pàá tàbí ọmọ bákan náà irun tarawih táńpè ní ìwọ̀n asámú ó dọwọ́ lára táà mọ́ mójútó nínú Ramadan ó ní irun tarawih wà النبوة محمد صلى الله عليه وسلم ولمن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه النبي الذي يكتب توبة داوي tó tún wá nírò tààrọ̀ rí táǹpè ní aṣáwó anábi ní wọ́n kò rí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ síwájú jẹ́ èyí tó bá tún ṣẹ̀ wọ́n tó mọ̀ forí jẹ́ ọlọ́run náà kú jẹ́ṣẹ̀ wájú wá èmi àti ìsìn mọ̀ pẹ́lẹ́ṣẹ̀ ni wá àbá ìṣẹ́ lẹ́ṣẹ̀ ti máa abá ti wá mọ́ra wa lẹ́lẹ́ṣẹ̀ ẹja mọ̀ bẹ̀rẹ̀ náà kò forí ẹ̀ṣẹ̀ wájú wá ní ramadanar àwọn arìnkí jama'a a ń retí ẹ̀rọ mọ́ṣà tó bá wa láyé àwọn àbẹ́rẹ tó kùta àwọn mọ́ sábà bèèrè ní tó bá tún gbogbo àkókò báyìí kàrùkú náà ti máa rú lọ́kàn ipé níjò lábẹ́ẹ̀bẹ̀rẹ̀ àwọn ẹjẹ́ mi náà bèèrè lọ́wọ́ jẹmọ́ ẹ̀rákùn níjò lábẹ́ẹ̀rẹ̀ àwọn àwọn yòmọ̀ dámínú bàbá kílẹ̀ wí bàbá nípa bá rọ́ṣù ọlọ́wọ́ sàlékún àlùbáríkà yìí ọlọ́wọ́ sàlékún orí yìí ẹ̀dàkùdọ̀ náà ní sí bàbá wí èyí tọ́lọ̀wọ̀ ọba rúgbà nẹ́gbà Muhammad wíwo annagbà Muhammad sallallahu alaihi wasallam annabi ní sumu liruyati wa aftiru liruyati wa suku laha annabi ní tẹ́ bá bẹ́ gbàwẹ̀ ẹlẹ́sùn ọ̀pẹ́ wọ́n rúsù ní oru kárí oṣù kí a tó bẹ̀rẹ̀ àwẹ̀ ní oru wa aftiru liruyati tẹ́ bá bẹ́ túnú àwẹ̀ ẹlẹ́sùn ọ̀pẹ́ wọ́n rúsù ní oru tí wọ́n bá rúsù òun ní wọ́n ń ṣogbù láha tẹ bá bẹ́ ṣe hajji ẹgbẹ́sọ̀ pé wọ́n ń ṣù lẹ́bí ṣe nǹkan hajji o eléyìí táwa náà dájúkọ tó dájúkọ wáyì bá a bá ti gbọ́ ipé wọ́n rọ́ṣù àbẹ̀rẹ̀ tí wọ́n bá sọ pé wọ́n rọ́ṣù àti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ o àgbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ o àgbọ́dọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ òkú wa bẹ̀rẹ̀ àwẹ̀ ajá sí pé wọ́n ti rọ́ṣù torí táà lẹ́bí mi nìyẹn sún wà á ti rú fìrùkìyàtì anábi ní ẹmọ́ dáwẹ́ tí wọ́n bá ti róṣù ẹṣọ́dún tí wọ́n bá ti róṣù bákanáà ilẹ̀ Yorùbá láwà yìí ká mọ́ jẹ́ kí ìkéde àwọn ẹ̀kẹ́sẹ́ pẹ̀rẹ̀ àwọn ní àwọn ìgbìmọ̀ àfà nílẹ̀ báyìí àwọn akóra wọn jọ àwọn aláwọ̀ ti mú ọjọ́ wípé on the 18 tí wọ́n sí lójú ọ̀nà o wọ́n lè jẹ́ àwọn àgbàlagbà wọ́n sí lójú ọ̀nà torí tí wọ́n bẹ lórí èyí àwa ti bèèrè lọ́wọ́ wọn àṣìṣẹ́ nìkan pèsè tó fi dáárọ̀ tẹ́rù bẹ́ẹ̀ ti kóra ìjọ àtàgbà àti èwe tẹ́ wá mú ọjọ́ Ramadan kalẹ̀ annabuwa Muhammad sallallahu alaihi wasallam annabi Ramadan lójú ayé rẹ̀ kìí ṣẹ̀kan kìí ṣẹ̀

ọjọ́ ti pẹ́ àmọ́jọ́ ti pẹ́ náà táwọn àlùfà ní ilẹ̀ Yorùbá náà ti ń ké kéru eléyìí kò gbọ́dọ̀ níbẹ̀ bàbá wa lájẹ́ ẹ̀gbà Sheikh Kamaluddin Adabi rahimahullah bàbá ké bàbá ní pariwo tọ́bi wọlé ọlọ́run ọba sùn nígbẹ̀ yẹn àfá ẹgbẹ̀rú ọlọ́run ààrẹ máa ń mọ́jọ́ Ramadan kalẹ̀ nígbà ọba tó rọ́sù òní a tó mọ́ bẹ̀rẹ̀ àwọn alájírí ti gbà lúkọ́ o látàrí ilé yìí aburú mi ti wá ṣe wá nǹkan mi tún ṣe wá ẹnu wa tó yẹ kókò tó ẹka wà lójúgán ẹnu òkú ìkìmọ̀ àwọn àlùfáà tí wọ́n ti wá kọ́kọ́ ń bẹ nílẹ̀ Yorùbá tẹbálọ̀ yóò kàwé ìròyìn nìsí wọ́n sì jọ ti pé wọ́n láwọn ìgbìmọ̀ àfáà ní ìná ni rọ́bì sọ́tún àìlọ́pù àlùmọ́ rábìtà tí wọ́n ti lé ti bá lọ́wọ́ ìgbìmọ̀ àwọn àfáà kọjú ọkọ́ ń bẹ ìgbìmọ̀ àwọn àfáà mìíràn ti ń bẹ méjèèjì sí ìjọba ìyẹn bá ti lẹ́bí sàtọ́tọ̀ ìjọba ìjọba ń pa àwọn tàkọ́kọ́

táà nẹ́bí yá dúó sí ìgbẹ̀ yá dúó súnmọ́ lèrò ìyàtì wà ábútì hún lèrò ìyàtì ẹgbàwẹ̀ bí wọ́n bá ti róṣù ẹtúnú bí wọ́n bá ti róṣù pẹ̀lú ọgbọ́ ọlọ́run tí wọ́n bá róṣù á kéde ikú wọ́n ti róṣù ìkẹ́kẹ̀ẹ́ ìsìnlé kìí ṣe pé ẹnu àfáà kan láti wá gbọ́ àwọn àyílò tó bẹ̀ kára kéde rẹ̀ náà abẹ́ olórí àti mùsùlùmí ìkéde ó ti wá olórí mùsùlùmí sí ń bẹ fún wa ní Nàìjíríà onan azhar sahab Abubakar sùlùtọ́nù tó gbó tó kéèdè sùlùtọ́nù àwọn Haúsá o sùlùtọ́nù Nàìjíríà ni o jùwà defamation tí kì ní kan bá ká wá mùsùlùmí nìsín awá ní ẹ̀yin mùsùlùmí ta ni ó sojú yín kò sí bá àbá Yorùbá kan ó dìde o sùlùtọ́nù náà lọ gáwá o ẹjá gbàfọ́ sùlùtọ́nù sógbótó yóò fi kéde tí wọ́n bá ti yóò tẹlifíṣọ́ ó pé facebook ó pé twitter ó pé gbogbo ọ̀nà láti gbọ́ láti kiri tàbá ti wọ́n gbọ́ káàkiri ibẹ̀ ni ẹjẹ́ adúó ẹlọ́kẹ́ ajá lọ́sí tó láàkẹta wà jágìnà àlẹ́yìn àbà hànà bá ti bá sábàbá wà kọ́ sí máa ṣẹ́nu bẹ́ẹ̀ kọ́ ìyí tàà bá bá káàkiri bí ṣe ọlọ́gbọ́dọ̀ wọ́n sí

ọba aláṣẹ lórí òṣà ọba tó gbógun ti òṣà tó gbógun ti àwọn ẹlẹ́bọ ó gbógun ti ẹbọ ó gbógun ti àwọn olóṣà ó dídí ọba yìí ó sì fi èèyàn kan jẹ múkí fún gbogbo ilẹ̀ Yorùbá àwọn ìgbìmọ̀ afẹ́ àkọ́ dìde wọ́n láwọn òbà wọ́n lọ́dọ̀ gómìnà kan ní Ọ̀ṣun ṣe gómìnà ní irọ́ ètò òṣèlú

ẹgbẹ́ bá pín bìbú náà wúdá ìfẹ́bí mi ara tẹ̀kìdìm onílẹ̀ ni astronomy calculation kílẹ̀ ti ara yìí sí a wá ti pé ìwúlẹ̀ tẹ̀tẹ̀ tẹ̀bí ti ń bẹ̀rẹ̀ fún àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam kí ló dé tàbí ògùn jọ́nà èé ṣe tàbí ògùn lára yẹn tàbí ṣe ń sọ pé jẹ́ ẹ̀bá ti rọ́sù ẹ̀ka ṣàbá kó pẹ́rẹ́ lò ọgbọ̀n kò ṣe ní pé jẹ́ ẹ̀bá ti rọ́sù ẹbí àwọn tó nímọ̀ nípa ìkàn yìí kí wọ́n sàlàyé bí ti lọ fún yí òyìn kọlọ́pọ̀ yí lọ́wọ́ táà bá ti rí kákàùkà kó pé ọgbọ̀n nígbà olówó tẹ̀ wá tún wọn láti rí àwọn tilẹ̀ Yorùbá wa àwọn ti clear on the 18 òun àwọn bẹ̀rẹ̀ àwọ̀ ìgbà kọ́ntù ní lóòdìde àwọn ti clear on the 19 òun àwọn Oman àwọn ti clear on the 19 òun àwọn bẹ̀rẹ̀ àwẹ̀ káàkiri tí wọ́n ti láwọn bẹ̀rẹ̀ alẹ́ àwọn asónúmáàdì àwọn náà Oya, tàwa ló ráìsì náà asónúmáàdì tí àti àwọn asónúmáàdì tí wa náà ní Nàìjíríà, tàwa ló ráìsì tàà ló rọrùn, òṣìṣẹ́ àti wùí ẹyọ̀kan náà sáà. Sọ́rọ̀ yìí náà ẹyọ̀kan yìí náà sáà jama'a ẹ̀dàkùn já dúó ìgbọ́lọ̀wọ̀bà wá subhanahu wa ta'ala tó já dúó sí ilẹ̀ Yorùbá ọlọ́mọ́ta bá wá tó ṣe ilẹ̀ Yorùbá ọlọ́mọ́ta lọ́kàn balẹ̀ Nàìjíríà ọlọ́mọ́ta kí wá lọ́kàn balẹ̀ وصلي اللهم وسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم يا رحمة الله